دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليدلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ kéèkì ẹ̀sán rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. bismillah ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى كل من سلك مسلكه إلى يوم الدين فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكا فقف ولهم الله Alhamdulillahi. Ọlọ́run ọba tí ó tún ṣọ́ wa di ọjọ́ ọ̀tọ̀ ní, ilé tí ó jẹ́ sí pé Ramadan wa ń ṣe bẹ́ẹ̀ náà, ó ní ìná ló di mẹ́jọ pẹ̀lú àánú Ọlọ́run àbí ọlọ́run ọba kó jọ ẹnu wá tí a fi bẹ̀rẹ̀ rẹ̀ kọlọ̀n kó jọ kó jẹ́ kí a yọrí pẹ̀lú rọrùn ọgbà wọn rí eré ilé tí ó kún kẹ́kẹ́ sínú oṣù yìí kọlọ̀n kó jọ kó ṣe àti nínú ìjọ olóríire náà àwọn àǹfààní ńláńlá tó wà nínú rẹ̀ nínú ẹ̀ náà ni pé ọlọ́run máa ń fi àwọn àsìkò yìí bọ́kùn lọ́rùn ẹrú àwẹ̀ ẹ̀dá ọlọ́njọ́ jẹ́kìmí àti iná wà nínú ẹni tí a máa bọ́ kúrò nínú ìyà náà ṣíwá lẹ́ni tí ó máa bọ́ kúrò nínú wàhálà yìí láyé ló táyé àti pàlùkìyàmà bákanáà a ń kíra káàbọ̀ lónìí lẹ́yìn ìgbà tí a tọrọ àlékún ọlá ọlọ́run fún ànàbà muhammadu sallallahu alaihi wasallama a sì tún tọrọ àlékún yọ́nà ọlọ́run kó jọ kó bá ṣe fún àpàhábà awá ń bẹ ọlọ́run kó jọ kó fẹsẹ̀ tí wá náà nílẹ̀ ṣinṣin lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run jọ má jaba wọn ṣe àdádálẹ̀ ilé ti ní ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà àwọn ẹ̀dá ń ṣe o ṣùgbọ́n tí wọ́n rò pé ní táwọn ń ṣe ohun tó jọjú ohun tó dáa ní lọ́dọ̀ wọn ọlọ́run abẹ́lọ́run kójọ kó má jàbá wọn nípìn nínú orú rẹ̀ láíláí bí tí wọn kì í ó mọ. ibi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ wa dé lánàá wọn náà ni à ń sọ pàtàkì àwọn tá à ń pè ní àwọn. ìṣe ìyàtọ̀ ìṣàlàyé ìṣèfọ́síwẹ́wẹ́ ìjẹ́ká máa dayanrí Islam bó ṣe jẹ́sìn ilé tó gúnkè láyé kò sì jẹ́ ẹ̀sìn ilé tó yẹ kó wá látọ̀dọ̀ ọba dẹ́dà tó dá ayé àtọ̀run ilé tó yẹ pọ̀ ní yẹ kí mi àti máa ṣe tí ò yẹ ká tiẹ̀ tún wá wá wò káàkiri mọ́ ọba tó ní ayé àtọ̀run tó fi ẹ̀sìn àláfíà yìí tó fi lọ́lẹ̀ fún wa láyé òun náà lọ́ba kan ṣe tó yẹ ká gbogbo àwọn eléyìí náà ni àwọn tí a ń bá wa sọ bọ̀ ibi tí a bá dé lánàá bẹ̀ náà láti fẹ́ tẹ̀síwájú lónìí nínú àwọn tí ìsìláàmù fi yàtọ̀ tó tún fi jẹ́ ẹ̀sìn eléyìí tó wà lókè téńté láàáyé òjàdù dínú حققل عدالة الاجتماعية إلا الإسلام ohun tó yẹ́ tó wà nínú ìsìláàmù tí ò sí ń bò mí lára rẹ̀ náà ni ìṣedéédé láàrin àwọn ènìyàn ìsìláàmù wá júwe ká ṣe déédé ká ṣe dọ́gba láyùn jàdìdì inú àtúlẹ̀ rí ń bò mí kápẹ̀ ìtànà lẹ́sìn ilé tó wá pìrìsẹ́ntì ká ṣe déédé láwùjọ ọpọlọ àdáálátàlẹ̀ jìdì láàrin ìyàtà ìlàlẹ̀ ìsìláàmù wá tó bá wà pàlàpàlà lọ́wọ́ rẹ̀ má sọ pé ohun tó ń ṣe yẹn má sọ pé nínú ìsìlámù ẹ̀yin mùsùlùmí náà nìyẹn rárá o rárá o rárá o àní kì í ṣe ara wa tó jiná ara wa tí ó sàn lélé yẹn tàbí ọlọ́run wò sàn bẹ́ẹ̀ yẹn ti jẹ́ nìyẹn ní tí ìsìlámù mú wá ló ń gbọ́ yìí

nínú ìṣedédé ìṣedẹ́gbọ́ láàrin àwọn ìdáwòjọ́ ìṣẹ́rọ̀bú máa lálẹ́yà tí mi ìlàbìlẹ̀ tí ìyà ahsan ọmọ òrukàn táwọn òbí rẹ̀ ò sí láyé mọ́ kò ní ìyá kò ní bàbá láyé má irú ọmọ yìí àwọn òbí rẹ̀ wá fi dúkìá alẹ̀ fún ọlọ́run bá ní èèwọ̀ ni a gbọ́dọ̀ lú dúkìá rẹ̀ bóyá fẹ́ fi bá tún ṣòwò bóyá wà náà bóyá ẹni tó fẹ́ mójútó ọmọ òrukàn yìí bóyá rú èèyàn báyìí òun fúnra ara rẹ̀ kò níṣẹ́ mí olówájú kò tó wóyàn tó ń bọ́mọ yẹn fowó yẹn ṣòwò sálárì tó wá jẹ́ déédé sálárì táwọn tó bá ń ṣerú nǹkan yẹn máa ń gbà náà ló gbọ́dọ̀ máa yọ ó gbọ́dọ̀ wá mú kó wá bẹ̀rẹ̀ sí ná owó ẹ̀ nínú kí ló fẹ́ ṣẹlẹ̀ kò kúnkún gbọ́ kò kúnkún mọ̀ ọmọ kékeré ni ọmọ òrukàn ni ìyá rẹ̀ ti kú bàbá rẹ̀ ti kú ṣe orí ìsìláàmù ṣe dùn tó. àtẹ́yẹ̀dẹ̀ ló kàn ṣe ìtàgó. ọlọ́run bá ní tọ́mọ ẹ ti máa dé kó bàlágà ọ̀nà ó tójú bọ́. ìgbà náà lẹ̀ ṣe máa fa property rẹ̀ lé lọ́wọ́. wọ́n á fún ìkẹ́ ìlà wọlé ní ìzáànà bí lápẹ́sọ̀. torí pé lórí ẹbí tí wọ́n bá rí tó ra kàkà dé property àwọn ọmọ ọlọ́mọ tó lé àwọn bàbá àwọn ọmọ dànù níbi ogún bàbá wọn tó lé àwọn ọmọ dànù níbi ogún ìyá wọn tó jókòó tì ìrẹ́lẹ̀ ní ìsìn ẹ̀kọ́ ìsìlámù kan ló lára olóòrẹ ẹbí ẹ̀kọ́ bá máa jórúkọ mùsùlùmí wà látẹ́kọ́ hasanu hatta ẹ̀bẹ̀rọ̀ ọmọ kékeré tí ò tí ìbàlágà ọ̀nà ká ṣe déédé pẹ̀lú rẹ̀ àti dúkìá rẹ̀. wà á ó fúnlẹ̀kẹ́ ìlàwà límì ìzáàna bẹ̀rẹ̀ pẹ́pọ̀. kó bá máa tá à ń pè ní déédé ìsìláàmù tó ní ká ṣàlàyé fara ayé wípé àlìkẹ́yìlà ohun tá a fi ń ṣòṣùwọ̀n nǹkan. àti ohun tá a fi ń ṣòṣùwọ̀n ti kílò àti tá a fi ń ṣòṣùwọ̀n ti onípẹ́rẹ́gì èyí tá à ń gbé nǹkan lé tá a fi ń ṣòṣùwọ̀n tá a fi ń wọ̀n ọlọ́run bá ní méjèèjì yáà pé méjèèjì náà ní bí ká fi ike gàrí wọn bí ká fi káwọn lórí kílò bí tọ́kì bí ṣíkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí gbogbo ọ̀rọ̀ àwọn ilé wọ̀nyí látòkè délẹ̀ wọn ọlọ́run bá ní ẹmójútu ẹ má ṣàgbèsè má jàǹbá àwọn ènìyàn. la nukallifu nafsan illa wus'aha. ṣé orí báyìí ní ìsìn tí wọ́n bá rẹ́ nìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀pù rẹ̀ ọwá lóhun ti lọ sí hajjira alájà ní abálájì ni ọwá lọ rọ àbẹ́là sínú ògùn epo ó wá fi ń lu jìbìtì fáwọn èèyàn ó wá mú kérésì ó wá fi tí rẹ̀ gbolẹ̀ ìwọ́n náà wá rò pé aṣetán ìbọn ilé náà lálájà ni wọ́n dẹ̀ pẹ̀rẹ̀ á mùsùlùmí Mùsùlùmí eléyàn Mùsùlùmí tí ó pàájì. Láyú jẹ́ dúdí ìlú ní àkọ́kọ́ àdáàlá tẹ̀lé ìdí tí máa ń yàtà ìlàlẹ̀ ìsìláàmù. Ẹlẹ́ lálàyé tó wà nínú àwọn ẹwà ìtìbẹ̀ nínú ìsìláàmù tí ìsìláàmù fi jẹ́ ẹ̀sìn kan, ẹlẹ́ tó wá yanjú àwọn òṣòro ayé fún wa. Wọ́n ìlà kùnrin tó ń fa'adilu lára ń tọ́lọ̀wọ̀n bá tún sọ fún wa nínú al ní pé oríṣẹ́ àkókùn fún àkílù ń sọ̀rọ̀ Ọlọ́run bá ní aya 152 wọ́n náà lè lọ kó máa rò pé kí náà bí ọkọ̀ lọ ń dùn sí kankan tí ò sínú ìwé òfin wọn. ìdá pọ́lì tó ń fàrìdì ló ń. ọlọ́rin tẹ bá ti ń sọ̀rọ̀ yé parọ́ ìyẹn tí máa rí tó gbogbo ògbà ògbà fẹ́ẹ̀sì máa ń pariwo lórí gbogbo àfáàsúnà tẹ bá ń gbọ́wà sí wọn a máa ń sáábà sọ̀rọ̀ lórí irọ́ pípa òdà àní mùsùlùmí kì ń parọ́ kì mùsùlùmí kì ń parọ́ kí ló fẹ́ ìsìláàmù ò fẹ́ rọ́ tó ń fẹ́. tí wọ́n bá ti rẹ́ nìkan tó ń parọ́ oníṣẹ́ ọwọ́ ni tó mọ́tò lọ fún lábúlé mẹ́kò ló bá ń múlẹ̀ mùsùlùmí ni ẹ ọ̀gá ẹyẹ parọ́ mọ́ ẹ̀rọ òyí àwa mùsùlùmí parọ́ ní ẹ̀tẹ́ ní mú wá pọ́dọ̀ tún mú ní rí ìbínú ọlọ́run. bọ́rọ̀ bá ṣe rí ni mùsùlùmí ti gbọ́dọ̀ tọ́ kódà kò bá àjálà súnmọ́ rẹ̀. wàlá òkè ànàzà kò bẹ́ẹ̀. ìtumọ̀ rẹ̀ ni pé mùsùlùmí kì í máa ń fẹjọ́ ṣègbè kódà kò bá àjọmọ́ rẹ̀ ló ṣẹ̀ kò bá àjẹyàwó rẹ̀ kò bá àjẹgbọ́n rẹ̀

Gbogbo àwọn táà náà sọ fọ́lọ́ ń pé ìwọ la máa máa sìn, ìwọ nìkan ṣe ni, Ọlọ́run nìkan ló mú ní, àmì ìgbẹ́kẹ̀lé kankan, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ lórí ahọ́n ni. Ó gbẹ́kẹ̀lé mẹ́wàá ẹlòmí Orí Mùsùlùmí kan tó tún láì. Tó bá rí Mùsùlùmí kan tó ń jẹ àti Mọ̀ pé rú Mùsùlùmí ilé yóò tẹ̀lé àdéhùn tó ṣe fọ́lọ̀n pọ́lọ̀ nìkan lòun máa máa tọrọ tó ń bá fẹ́ lọ́dẹ̀ Ọlọ́ní àsọtẹ́lẹ̀ ńlá nílé tó wọ́n sọ fún àwọn èdè èèyàn láyé yìí kába lè ronú sí dáadáa. Mùsùlùmí tí wọ́n wá rí tó wá lọ ń ṣe rẹ̀ odò. Eh, àbí Mùsùlùmí tó rí tó rí nǹkan kan mọ́lá àbí tó fi kankan kọ́lé. Eléyàn kìí ṣe ara wa tòótọ́ tòótọ́, ó ti kúrò lágbo Islam, ó ti ti bọ́ sí agbo míì pátápátá. Eléyìí lára àwọn ẹwà Islam rí, èyí tí Islam fi yàtọ̀ tó fi jẹ́ ẹ̀sìn, eléyìí tí ó tó máa tó pé tó wá látọ̀dọ̀ Ọlọ́run ọba dẹ́dàá téèyàn bá wá lè tẹ̀lé bí ìsìláàmù ṣe wá yìí ẹni náà máa jẹ́ mùsùlùmí gidi téèyàn bá wá kọ̀ tí ó tẹ̀lé àmà wá jẹ́ mùsùlùmí. Bọ́ọ̀dí dà ọlọ́run bọ́lọ́ ṣe ń sọ̀rọ̀ fún. Yà Dáúd. Ọlọ́run dà náà bí Dáúd. Inna ja'alnaka khalifatan fil ard. Eré a máa jẹ́ ọ̀rọ̀ lọ́dọ̀ gbogbo àtàjá àìmà wọ́n náà tó jẹ́ àfá tó ń kọmọ kí òsáàdù wọ́n náà tó jẹ́ imam ní mọ́sálásí tó ti ń kírun fún wọn wọ́n náà tó jẹ́ mufasir àti gbogbo ìtọ́lọ̀wọ́n bá ní kí wọ́n náà dì mú ọlọ́run bá sọ fún òdíjà ànábì ọlọ́run wípé ọlọ́run bá rẹ̀ Dáúdù inna Ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ tó máa fẹ́ yanjú láàrin àwọn èèyàn òdodo ni kó máa fi yanjú rẹ̀. Wọ́n láà tẹ́tẹ́dì ilẹ̀ hawa. Ọlọ́run ní rẹ̀ Dàúd má tẹ̀lé fẹ́nu ọ̀. Má tẹ̀lé fẹ́nu ara rẹ̀ àfáyé tẹ̀lé fẹ́nu mọ́. Láàmú pọ̀ ń dẹ́mu kíyàn tẹ̀lé islam ti ti wa ọlọ́run ọba tó láyé àtọ̀run kò fẹ́ káwà fà máa fi fẹ́ inú àjẹ́ jáhìdì hàwákà wọ́n máa já ìfẹ́ inú rẹ̀ lógún wà látẹ̀kùn àbídàláhù má táwọn àfọ́ òpin lórí rẹ̀ sí ẹkún wọ́nsẹ́là tún yọjú ní asínú wọ́nsẹ́là ìlàfíyà. yá ìdí àwọn àtà. ìgbà ẹnu ló fà kí ẹ̀fẹ́ takú sórí àjá dálẹ̀. wọ́n látẹ̀kún ní ìwọ náà tètè yára kúrò bí ìfẹ́ inú ọ̀. wọ́n tó bí mi sáyìrí ìzàláti. bọ́ọ̀rẹ̀ lọ tí ó bá kúrò ní gbogbo àwọn tí ò dádó ń ṣe. wọ́n tó bí mi sáyìrí ìzàláti. ó pọ̀ lára rẹ̀ èyí táwọn èèyàn fi ń fi ẹ́bù dáàmù tó fi sọ pé bóyá lára wa náà ni síbẹ̀ náà ẹmùsùn náà kàlẹ́ ṣe tẹ̀ ṣe náà ni àwọn èèyàn wá rò pé ṣe wà náà sí wa ní wọ́n. wọ́lá tẹ́tẹ́bí tẹ̀lé lànà èṣù. Ìlàlẹ̀bìnà ẹ̀dẹ̀ ìlú nà wọ́n sẹ́bí lílá. Sọ́rí bí Ìsìlámù ṣe dáa tó, ó tún kàn dẹ̀mù fẹ́nu. Ìgbàgbọ́n ṣe bí ìjọba máa náà ṣe yá ó máa lè ṣìṣà. Ọlá ní àwọn tí wọ́n tẹ̀lé fẹ́nu yìí, ìyà tó nípa ń bẹ fún wọn. Ọjọ́ ńlá dẹ̀ lọ́jọ́ náà máa jẹ́ fún wọn, ọjọ́ kúkú ni, lọ́jọ́ gbọ́dọ̀ kí àmọ̀. Ọjọ́ tí wọ́n máa rò páwọn fẹ́ pàdé dùnú, kọ́lọ́mọ́jà pàdé bànújẹ́jẹ́ náà.

àbáwọ̀ wá ara ẹ̀gbọ́ wá fi hàn náà bí pé òun fẹ́ mú fọ́mọ òun ni ọ oníṣẹ́ alábá ní ẹ̀ Faqala lahu Rasulullahi sallallahu alayhi wa sallam alábi wá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ alábìnṣẹ́ gbogbo ọ̀rọ̀ fẹ́ fún. àfààní tààrà àdáàdì wà ládíkà kó lè hìrì. ẹwà gbọ́n tí bàbá ìfi dáná bí lọ. ọ̀làlá. ó ní rárá òyí tí mo kàn fẹ́ fún ìwọ̀n ìkànṣẹ́ náà ni ọ. ẹwà gbọ́n tàà níbi tí wá sọ alábìnrin tẹ̀rọ ọlọ́run alábìnrin wá dá yọ́rọ̀ ìkọ gbogbo mùsùlùmí ó ní ẹbẹ̀rọ ọlọ́run ọ̀ ṣe dédé láàárín gbogbo ọmọ ṣẹ̀rẹ́ wà tó wà nínú islam tí ẹ̀sìn tí wà láńsọ ẹ̀sìn àláfíà tí ò ní bí ogun bí ọ̀tẹ̀ tí ò ní bí wàhálà tí ò ní bí jọgbọ̀n ẹ̀sìn islam ni bákanáà nínú ìsìláàmù tó fi ń ká lára rẹ̀ tàtúnṣì ń sọ yìí náà láàáyù jẹ́dù dínú ní àmọ́rọ̀bí ní islam lára àdálà tó wà nínú lára rẹ̀ náà ni wípé obìnrin nínú ṣẹ̀rẹ́ islam tọ́kọ bá ti fẹ́ tọ́kọ ṣe ìgì lórí rẹ̀ tí ákìdù ti wà lórí obìnrin tọ́kọ yẹn bá jáde láyé obìnrin yẹn ti wà nílẹ̀ tó lẹ́tọ́ àti jogún kódà kó má bímọ fọ́kọ àdáàlà nìyẹn bákan náà nínú àdáàlà yẹn ọkọ tó níyàwó mẹ́ta àbí mẹ́rin nínú ṣẹ̀rẹ́ islam tọ́kọ yẹn bá papòdà lónìí iye òǹkà àwọn ọmọ tó bí àti iye òǹkà aya ni wọ́n máa pín ogún fún nínú ṣẹ̀rẹ́ islam ṣẹ̀rẹ́ islam ò fọwọ́ sí kò yọnú sí ó fọjú ro sí ká fi ìdígi pín ogún torí pábò sí àwọn àmbẹ̀ ọ̀tí àwọn àmbẹ̀ kò ní tán ọlọ́mọ kan ẹfun olódindi ilé kan ọlọ́mọ mẹ́fà ẹfun náà olódindi ilé kan cash tó wà ní báńkì ọlọ́mọ mẹ́fà ẹfun náà ní 5 million ọlọ́mọ kan ẹfun náà ní 5 million ẹwà ń pín fáwọn ìyá wọn kó ní kálukú lọ báyà rẹ̀ n tó kàn yáyìn rí tó kàn dígítì rí. yusikumullahu wa islam ó ṣe dùn tó islam ò fẹ́ ká dá wa alálẹ̀ kò fẹ́ ká dógún lẹ̀ kò fẹ́ ká dá fìtínà lẹ̀. lizzakari mislu hazzil unsayayn. kódà islam jẹ́ ká mọ̀ yí pé ìpín tọkùnrin máa gbà nínú ogún tó jẹ́ tẹ̀gbọ́n tàbúrò lọ́dọ̀ ìyá wọn àbí wọn ìpítọ́kùnrin máa gbà nínú ogún ó gbọ́dọ̀ tún ju tóbìnrin lọ ọkùnrin á máa gba times two tóbìnrin bá ń gbà tó bá pín kalẹ̀ tọkùnrin bá gba five million obìnrin á máa gba two point five ẹlòmíín sọ pé kí ló wá dé ẹ ṣe wá rí bẹ́ẹ̀ ẹ̀ torí pé tí Islam gbé lú ọkùnrin lórí pọ̀ gan ọkùnrin ní baálé ilé olúgbọ́dọ̀ gbọ́ bùkátà lé ìyàwó fẹ́ jẹ ìyàwó fẹ́ mu ìyàwó fẹ́ wọ̀ ibi tí ìyàwó ń gbé owó ọ̀nà owó ilé owó ilé ìwé àwọn ọmọ bá lè lè lóní. lè zákẹ́rì mílíọ̀nù ṣáàbìrì ń fàyẹ̀yìn. bí ìsìláàmù tó ṣe dùn níyàn obìnrin ní ti ń jùkà sẹ́lúmi tó wà pé ah, Hmm. Ah, but ẹ eh, máa nǹkan tó ń gbélé ti wáyé muslim náà náà ọ̀yàwó wọn ló máa san oṣù àwọn ọmọ kò wà responsible ní. ìhun fi kọdù sàátì mi sàátì. àti kẹ̀kẹ́ pílẹ̀ skit tó bí àṣírí rẹ̀ òbò ni ìyàwó wa bòjú tiẹ̀ lọ́kọ́lọ́n kó bá yígbà dáadáa padà fún. nínú ètò nínú ìlànà tó wà ní ìta pé baálé lórí ni bùkátà. ìjáàlù kan wà mú nàálà nípa. tó ti gbádùn sáwọn ṣe dáa tó torí rẹ̀ mo fẹ́ fẹ́ yàwó méjì mo fẹ́ fẹ́ mẹ́ta mo fẹ́ fẹ́ mẹ́rin ìwọ ni wàá gbọ́ bùkátà gbogbo àtàwọn ọmọ o ìsìláàmù nìyẹn o lẹ́sìn máa gbọ́ ní bàbá ní bàbá gbogbo ayé ìtumọ̀ rẹ̀ nípò olóòlì bùkátà gbogbo àwọn ọmọ kótòkòtò tẹ́lẹ̀ mi máa wáyé pé ọmọ wẹ́rẹ́ ò sí wẹ́rẹ́ àwọn ọmọ bí tó sì ti bá ta ọlọ́mọ wẹ́rẹ́ o olùmọ̀bí tó sì ti sá kọlọmá fún sì ta wa látara díẹ̀ ìyàwó bí ìsìláàmù ṣe dùn tó o là ń júwe rẹ̀ fara ayé yìí àwa gbọ́dọ̀ ṣe déédéé níbi gbogbo nǹkan pínpín a pọ̀ síbìkan jùbìkan lọ a ṣàbòsí ẹlùmí wọ́n rò pé ìtẹ́ wá pọ̀ sọ́dọ̀ ọkùnrin jóbìnrin lọ yẹn kọ́ torípọ̀kùnrin ni bàbá bùkátà òun ni ó ní ẹrù tó pọ̀ ẹrù tó pọ̀ tó fẹ́ gbé kódà tí nǹkan bá ṣẹlẹ̀ nílé àwọn ìyàwó rẹ̀ ìyàwó àpẹpẹ ẹni mú ní kí sọ fún nípa ọ̀rọ̀ dádì ẹni kọ ọ̀rọ̀ kíní kan òun ọrùn ẹ̀ náà ló ṣe ń bọ̀ Islam. wọ́n ní lẹ́lí mo máa ń yí záàtì ní àdáyọrí yàtọ̀. Láàyò jájú dínú àmàbọ̀ bílẹ̀ àdá láti máa ń àdá ìlàlẹ̀ ìsìlá. Ẹtú wá wo ilé yìí ọ̀rọ̀ ńlá tún tó kẹnu. Láàyò jájú dínú. Ilé tó mìlú tìtìtìtìtì. Àmàbọ̀ bílẹ̀ àdá lára. Àní Ìsìláàmù nìkan ṣoṣo. Láàyò jájú dínú. Làwa Mùsùlùmí lè máa fi ṣe fáàrí wípé Ọlọ́run ọba wa tún kọ́ wa bá ṣe máa bẹ́ni tí kìí ṣe mùsùlùmí lò láwùjọ. Yóò jẹ́ dùdí inú ni a máa bọ̀ bí àdá láti máa àdá ìlàlẹ̀ ìsìlá. Ẹni tí kìí ṣe mùsùlùmí tàjọ ń gbàdúgbò, tàjọ ń gbé nínú ilé, tàjọ wà níbi iṣẹ́, tàjọ wà lórílẹ̀-èdè. Báwo ni wọ́n mùsùlùmí ṣe fẹ́ bẹ́ni náà lò ìsìláàmù wọn ni kò fúnlẹ̀ mọ́? Ẹ̀sìn títí wa ẹ̀sìn aláfíà yìí ní ká fúnlẹ̀ mọ́ ẹni tí kìí ṣe mùsùlùmí lódiwọ̀n ọ̀gbà tí ò bá ti fúnlẹ̀ mọ́ wá ó ní ká ṣe dáadáa sí ká ṣe dọ́gba pẹ̀lú rẹ̀ ká sọ̀rọ̀ dáadáa pẹ̀lú rẹ̀ ká bá lò dáadáa láyé ní ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين كما مويا إيواني شفنتلي سورة الممتحنة سورة الممتحنة للي تنكالوي ìwọ́n náà lè gọ́gùn kò lọ gbé jáde wà á rí ń ni wà bá ayẹ́lẹ́kẹjọ òun ní tàǹkà lọ́wọ́ ẹ̀. Láàrin hakumu lọ́gùn. Ọlọ́run bá náà kọ̀ fún wa. Ànìlẹ̀bí ìdàlámú yóò kàn tí ló kún fi kí. Òun ò ní ká bá wọn jà, òun ò ní ká bá wọn fa wàhálà, òun ò ní ká fúnlẹ̀ mọ́, òun ò ká fara ní wọn. Ẹni tí kìí ṣe Mùsùlùmí tí ò bá wọn náà tí ò bẹ tán tí ò bẹ ṣe wàhálà kankan. Láàrin ọ̀rọ̀ tí ló kún fi tín. Kò wá ẹ kò tọ́ ẹ, kò jẹ́ kò rẹ̀. Kìlọ̀ òkun fi Ìwọ́dẹ̀ jẹ́ dàrẹ́sọ̀ iṣẹ́, ọlọ́run ní kò fúnlẹ̀ mọ́ kó wá sọ pé, Luke sórí tó lọ lo pẹ̀lú nǹkan tó wà nínú gẹ́mì létí ẹ̀rọ kò sí tó kàn àbíkọ wá rẹ̀ nìkan tí kìí ṣe mùsùlùmí tó ń lọ jẹ́jẹ́ ìjẹ́jẹ́ ara rẹ̀ kò jẹ́ kò e ẹ́ wa wá máa lọ dálàmù kó máa lọ bá jà ìsìláàmù fàyírú rẹ̀ gbà wá ọlọ́run bá nígbà tí òun náà bá ti fún ẹ ní wàhálà tí ò fi tí náà ẹ tí ò ní kó máa tẹ̀sí ẹ tọ́lẹ́rẹ́sì ẹlòmí o olóńgbọ̀ yìí o ọlọ́run bá ní kò ní kó wá ṣẹ̀sìn kò lè dé ọ̀dẹ̀ wá dígun wá káyí mọ́lé ọ̀rọ̀ ní kẹ jáde nínú ilé nǹkan máa fi sínú ọyìn ọlọ́run ọ̀kọ̀ fún wákàtí dáadáa sí wọn tẹba lọ́bẹ̀ ní tọ́bá bùkátà ti ẹ̀bù fún wọn. tọ́bá bùkátà sí rẹ̀ sí tọ́jọ̀ sí lọ́rùn pé ní ń pa àwọn bóyá wọn ní ẹ wọn. tó bá yọ̀ sí ẹ pé owó léwọn ti díù má sọ pé àwọn sì ẹ̀dá kan fún ẹlẹ́kọ́ kúrò nílò ayékèmí nìkan tẹ̀lé máa dábí pé rárá. ṣé dáadáa sí ìrànlọ́wọ́ bá sọ ìyàwó rẹ̀ bí mọ́ bùkátà tó wà tí ra nǹkan sọ́rẹ́ fi ṣèkó mọ́ kò sí tó burúkú ra rẹ̀ sí fún káwọn èèyàn jẹ́ ọlọ́wọ́ bá ní ká ṣe dáadáa sí yẹ ní ṣe mùsùlùmí wà tó kọ́ sí kú ilẹ̀ yẹn kó máa ṣe ọdún tí kìí ṣe ọdún tọ́lọ́hun àwọn ni ẹ̀hẹ́ tó tó nǹkan ọ̀pọ̀ ni wọ́n ti sọ fún wa ẹ̀ àwọn mẹ́rin ma lọ lé kókókó so by that so wọ́n lè ma lọ ara ẹran fún ọtọ́ bá fẹ́ ṣọdún wọn rárá bí irú ìyẹn kọ́ ni wọ́n Ọlọ́run ò lè ṣe dáadáa sí níjà ṣe Mùsùlùmí sí má wàá ṣẹ́jú sí yìí tó jẹ́ mùsùlùmí pé má wàá rí màá mọ́ ṣe máa dàrú. Ah, rárá wọ́n tó kọ́ sí tó ilẹ̀ ìyẹun ṣe dọ́gba ṣe dédé wọ́n tó kọ́ sí tó ilẹ̀ ìyẹun jẹ́kẹ́ ènìyàn rí ẹwà Islam jẹ́gbórí Ìrúpọ́lọ̀ àní bọ́ ṣe ti bàsílámù lórúkọ jẹ́ létí ẹ bọ́ ṣe ti ròyìn mùsùlùmí jágẹjẹgan fún ẹ tẹ́lẹ̀ a change impression ẹyẹn kó mọ̀ pé islam ẹ̀sàn láti àtọ́lọ́run fi di ayé mú ni tí ò bá sí islam láyé kò tún ti ń jẹ ayé tí ò bá sí ẹ̀rùn pípẹ̀ láyé máa yóò ní jáyé máa

kódà nínú ọ̀rọ̀ pán hazaka tó fi jòpó kan nínú òpó ìsìlámù wa wal mu'allafatu qulubuhum ilé tí ọlọ́run bá sọ náà lùkùnrin àwọn tí kìí tó ń ṣe mùsùlùmí tí wọ́n bá in need of aid a lè fún ah ìsìlámù dá púpọ̀ o islam ọlọ́run fẹ́ kó náwọ́ sí àwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kódà kó tún náwọ́ sẹ́ni tí kìí tún ṣe mùsùlùmí tó dẹ̀ ní bùkátà tó ń dẹ̀ ní lọ́wọ́ ẹwù islam bó ṣe dáa àwọn mùsùlùmí kì í tẹ̀ṣe bámbám láyé àwọn ọmọ pé bí pẹ̀lẹ̀ kankan àwọn islam ẹ̀sìn aláfíà ni o ń tà ń ṣe ń bẹ̀ nǹkan aláfíà ni o ẹ̀rí tàbánkì mìíràn ta sọ́sẹ́ gbẹ̀ ara wa ẹ̀rí pé aláfíà ló bí kálífẹ̀ gbé ń tọ́lọ̀wọ́n bá fi kọ́ wa tó fi rè wá òun náà ni ta fi ń islam lọ́mọ́ ni o ìsánù àdúwò mọ̀ jẹ́hìlá ìyá máa bá ń tí ò bá mọ̀ ṣọ̀tá ìgbọ́njọ́ tí àwọn ti mọ̀ nǹkan tó ti dáni lójú ẹni tí yàn ń sá fún tẹ́lẹ̀ tí yàn ń jùkò fún ìyá padà rí pé tí kí yàn ni ìsìláàmù tó fẹ́ tẹ́lẹ̀ nígbà tí wọ́n náà bá ti ń gbọ́ dáadáa nú rẹ̀ ìparí pé tí yẹ kó ṣe ni ẹ̀sìn tiẹ̀ náà ni ẹ̀sìn gbogbo ànábì ọlọ́run ni ìsìláàmù ni. Inna bá ní tí jẹ́ lọ́dọ̀ wọn wọn tó ń tápù ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀. Ó ní ẹ̀sùn olórúkọ rẹ̀. Wà ń bá kó jọ tí a gbọ́ lónìí, ṣe ní a ń rọ̀ wá bá ṣe máa sọ fún ara ní gbogbogbò àwọn observations tàbá ti ń rí àmọ́ ń sábà call attention wá sí gbọ́yàmáyà mùsùlùmí a ṣe ń rí pé àwọn kankan ó ṣe ń já ara yìí láwọn àdúgbò kan láwọn ìletò kan kò pọ̀ mọ́ bí ìgbà kan ti ń kú gẹ́gẹ́ bí àjọ àwọn bàbá fọ́lọ́mbà panu adébọ́rẹ́ anibá rẹ̀ bí i àṣetán nílẹ̀ ọlọ́mbà agbésúnà ànábìgà àdúrà táwọn bàbá wa ti ṣe láàánú ìyàkọ́lọ́kọ́ mọ́ṣàbà kẹwọn nínú táwá sì rí nínú bídíà tó ṣe ń jára yìí òun náà ni nọ́fílà orú tè ní ilé táwọn èèyàn tó ṣe máa ń pè fáwọn èèyàn ẹ̀yà àfọ́ àtẹ̀ṣìwà lẹ́ni ilé ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹkúrò ń díẹ̀ ẹkúrò ń díẹ̀ o ẹyẹ kàṣẹ́ ẹyẹ ń wọṣẹ́ fáwọn èèyàn mọ́ nọ́fílà orú tè ní gbàtà sọ́njọ́ ní àwọn èèyàn kọlù wọlé wọn tún bẹ̀rẹ̀ sí béèrè rẹpẹtẹpẹ ẹ̀ẹ́n àwọn míì sọ pé àti àdádálẹ̀ ń tọ́lọ̀ ọba ọ̀fẹ́ ni ọ̀ أنت الرجل لا فلا أنه لا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.